tó máa san bí one thousand tí owó ò bá tiẹ̀ bà wọ́n lẹ́rù ó yẹ kí ìbẹ̀rù pé wọ́n ti mú sílẹ̀ sílẹ̀ kan wọ́n ń kó dàbí kan tí wọn ò ní gbà kankan bẹ̀. àwọn ìjọba tó ní tí wọ́n tó máa wá kọ́ ẹ̀kọ́ awakọ̀ lẹ́kọ̀ọ́ dráfílà ṣe méjì ní gbogbo àti àní o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò mú lò. ìṣẹ́jú àwọn awakọ̀ ìlànà awakọ̀ ìlànà àbẹ́jọ́ ìjọba nítorí mo wò ó pé tíjọba bá ti ṣòfin ó yẹ kí ìjìyà kó tẹ̀lé òfin tí wọ́n ṣe ni. sẹ́rí jìyà tẹ́ ìwé yẹn gẹ́gẹ́ ló ń dá wàhálà lẹ́ lórílẹ̀‐èdè ìjìyà yẹn gan-an kò kàn wọ́n wọn kà kún torí owó àṣìbówó ni èdè ló fẹ́ gbà èmi àbọ̀lẹ̀ gidigidi báyìí tó bá lọ bá kínní akamọ̀wó dání ni ọ̀yà gbà bẹ̀tọ́ lọ́pàá mi bá jẹun tó ní làákà tó ná mọ́ yìí pé ẹ̀mí ó ṣe kókó kò ní gbà. ní agbófinró. àwọn agbófinró ò ní gbà á lóun ò tiẹ̀ fẹ́ rówó ẹ̀ dílé ẹ̀ ni ìyẹn bá dílé ìjọ kan súnlẹ̀ lóun ò tiẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. <laughs> àwọn náà ti mọ àmọ́. àwọn mọ̀ pé ní kò dáa. onímọ́tò náà ó dẹ̀ máa ń ká wọn lára. bẹ̀tẹ̀ owó yẹn wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní gbọ̀kànlé nínú owó tí wọ́n ń fún àwọn agbófinró ju ẹ̀mí wọn gan lọ. so àwọn agbófinró yẹn kí wọ́n máa dílé wọn ó gbá wọn lẹ́rù ju owó lọ ó gbà wọ́n lẹ́rù torí mi díẹ̀ tí mo ti ṣalábàpàdé èèyàn kan tó yẹ pé wọ́n dìlé báyìí ó kọ̀ bínú wálé ni ah, ọkọ̀ báṣẹ́ ni jẹ́ fún mi ni ọkọ̀ báṣẹ́ ni jẹ́ ìgbà tó máa gbé mọ́tò sọ́nà ọjọ́ kejì ọlọ́run tún ní ìṣe kò ń gẹ́ pé mọ́tò ẹ̀ ni mo fẹ́ wọ̀ níbi tó ti fẹ́ máa ṣe gidigidi gidi báyìí lónìí àyíwá ẹ má dà mí láàmú omi ò lè jẹ́ kéèyàn kan báṣẹ́ ni jẹ́ fún mi o ọmọ abáṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́ ni ìgbẹ̀lẹ̀ mi náà ti mọ kí point wọn. ẹ̀bẹ̀ ni wọn ẹ̀bẹ̀ tí wọn bẹ̀ jọba gan kó o tọ́ ni o. kí wọ́n jẹ́ kí àwọn akọ̀wé ọmọ ẹ̀dá wọn dúró ọjọ́ kan tó bá dá wọn dúró ọjọ́ kan tó bá dá dúró ọjọ́ kan wọn á mójútó ra wọn mójútó ra wọn wọn ò ní lè mọ sí ní oúnjẹ mọ. òótọ́ ni. wọ́n gbójúlé pé náírà ìtàn bá ti fi ṣe nǹkan kí nǹkan yẹn máa bàjẹ́ nìṣó. kò kàn wọ́n. kò kàn wọ́n mọ́. ṣùgbọ́n tí wọ́n bá ti di wípé wọ́n ń dìlé wọn ah tó fẹ́ tó fẹ́ lè ṣe ẹjọ́ kan wàhálà kò ní fẹ́ fi ṣe ẹjọ́ mẹ́ta mọ́. òtò láwùjọ pé ah iṣẹ́ ẹjọ́ kan gbèsè o. gbèsè ti wọlé o. <laughs> ó ti rí epo ó dẹ̀ máa sanwó òdì ó ní àbúlẹ̀ tí òun náà ló ní mọ́tò a ti gbé bùkátà lẹ̀ pé bá lọ sí bá bọ̀ àwọn nǹkan ìjọba jọ wọ́n mọ àwọn fóònù pé dìlé yẹn gan ṣe kókó ju owó tí wọ́n gbà lọ wọn hmm. lọ so ìyẹn ni nǹkan tó ṣe kókó nínú àwọn tó yẹ pé wọ́n ń wa ọkọ̀ ká máa mójútó wọn kí wọ́n dé àwọn national union náà kán máa mójútó wọn kí wọ́n mọ̀ jẹ́ kán máa ṣe gbogbo náà dáradára dáradára.